الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدقف الوباوة أترى عليكم إكيالون أتي عنه ركبا النبي ومحمد صلى الله عليه وسلم أتبقى لي النبي أتوى صحابة النبي àti ogbẹ̀n tí bá ń tẹ̀lé súnà nẹ́bì náà tí ó fi dìjọ́ alkiyama olùwàmásá kàwà náà kúnnà wọn amin a bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ olúwọ bá wá nínú sórọ̀tul bakọ́ra ọgọ́rùn kan àti ogun olè méjì ibi tó lùwà tí ń bá wá sọ̀rọ̀ pé yá bẹ̀ ní israel اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين يا, يا بني إسرائيل نعم نعم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم واني إني فضلتكم على العالمين بنو إسرائيل أتي ما وانتين جبه أولا رمضان النبي يعقوب عليه الصلاة والسلام annabi yaqubu náà ní jẹ́ israel banu israel òun làwọn àrọmọdọ́mọ annabi yaqub aléhìsọ́látù wasalam àwọn náà látún ma ń pè ní kòránì náà ma ń pè ní al-yahud a má yàtọ̀ kínkín ní bẹ láàrin kí wọ́n pè yàn ní yahudiyun àbí kí wọ́n pè ní israeliyun bá bá rí yahudi láfíríkà ń bí tó pèrè ní yahudi ó lè jẹ́ yahudi walakinnahu ghayru israeliyin yahudiya ẹ̀sìn ni a má kí wọ́n pẹ̀yàn ní israeli àbí israeli yun àbí bànú israel ìran lélẹ́yìn èyàn gbọdọ̀ nítàn tí ó fi rinlẹ̀ pé a ah, bàbá mi bàbá bàbá mi bàbá bàbá bàbá mi yọ́wà lọ parí sọ́dọ̀ kan ní àwọn ọmọ annabi yakub kùnà bá wá jẹ́ pé ẹ̀sìn yahudiya ní sin huwa yahudiyun wa isra'iliyu wàlákin qad yakunu yahudiyan wà laysa bí isra'ili ya bani isra'il qul olúwàlá ké sí ẹ̀yàn isra'ili ẹ̀yàn ramadama annabi yaqub àti sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo tọ́lọ̀ ń bá ń ké sí àwọn kan tó ti sáájú wa oní ọmọ ẹjẹ́ kí lọ fáwà ní o bí wọ́n ti rìn ní tó fi yí wọn lọ́wọ́ ẹ̀yìn náà má rìn bẹ́ o ìtumà tàn alkùrá nínú o inú tọ́lọ̀ fẹ́ kéme àti wọ ká kẹ́kọ̀ọ́ látara àwọn ọmọ israeli òun ni àyà kí lolúwa ẹrántí ìdẹ̀rẹ̀ ìmí ọlọ́run lórí yìn ìpìlẹ̀ gbogbo ìse kèfèrí sọ́lọ́run àìmórí ọlọ́run òun ní òdùkúrú nẹ̀ẹ̀mẹ́tìyà láti ànàmtù aláìkùn kíyàn ọmọ gbàgbé ìdẹ̀ra ọlọ́run fún orí ọlọ́run fún un bẹ́yàn bá se pẹ́jù lójú ọ̀nà nì bẹ́ẹ̀ ni yọ́ ma jẹ̀nà sí al'imanu billahi azawajal tàwọn ilomi okù wá láńdì sí bí alkúfúrú billá ta ń pè ní ìsà ìmóre sí ọlọ́run ohun lànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ló fi fún mi rẹ ní kílógún rẹ̀ ìjọ tí ṣètọ́ ni bá ti ń gbé sí ọlọ́kan pé ọlọ́run ò sí ọlọ́run ò sí ọlọ́run ò sí annabi ló se ìwọ́lọ ọ̀rán tí àmọ́ kí lóògùn tá annabi kó mi pẹ̀lú rẹ torí gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ annabi adama tó lùwáròyìn wa nú alkùnrin alkìrí mọ̀bá tó mọ̀ wá ju àwárá wa lọ bọ́ọ̀lọ́lọ́run ròyìn wa alhaakumu attakaso hatta zurtumul makob kò ní tó ma nẹ́bí adama gbogbo ń tọ́ bá ní láyé attakaso kọ́pọ̀ sí kọ́pọ̀ sí alhaakun ọ̀nà ni ò jẹ́ mọ́ ní ẹ̀jẹ́ rújú tún kan mímá lọ́gbà yí lágbé alkiyama ẹ ma wá bá lọ bẹ́ hatta zurtumul makobir tẹ́yẹ wọ sàárè yọ́ sá máa lè náà ni kò tún pọ̀ kò tún pọ̀ kò tún pọ̀ náà ni tọ̀bí àwọn ọmọ annabi adamanu òun la annabi fi jú inú hadithi mi pé laukana libna adama wadin min zahabin latamanna an yakuna wadiyai bọ́mà annabi adama bí ọlọ́run bá se goldi fún ẹmọ tí ń jẹ́ goldi owó ńláńlá kọ́ wá ẹ̀mọ̀gbókè gan ti ga tó àwọn òkè tó jókè sóbí lọ là ń wí o in tó bá wá wà láàrin òkè méjì ní lárúbáwá ń pè ní wáàdí òyìnbó ń pè ní valley kọ wá kún láti lẹ̀ bẹ́ẹ̀ <laughs> débi tó kè méjèèjì gade kí ló kún gold anẹ́bì ní bọ́lọ̀ bá fẹ́ nìkan lọ́kàn tí ọmọ wí ni pé ò sì sọ́dí méjì kí wá ní ọ̀nà àbáyọ tẹ́yìn òfin ní jálà ìmòrè sọ́lọ́un tí òfin ní jọ àwọn yàwó dìbànú ìsọ̀rọ̀ ilẹ̀ olùkòrò ní àìmáti yàláti àna amtún aléìkùn ogun ẹ̀ ọ̀nà annabi pèmì rẹ̀ o sọ́lọ́lọ́ wàlá tán dúró ìlàmàn húwà fọ́ukọkùn ogun tí ó sógun mí tó ran alìhákúnmù takásúrán ma nábi adámọ̀nù tó fi sinmi tí ẹnu ọba tọ́lọ̀n bá kọpọ̀ ó lò láyé tó gbádùn ẹ̀ ẹlùmí ọ̀ gbádùn ayé òun náà kódò lówó kò sì gbádùn rẹ̀ torí pé kò tí gbà pé ó tó náà kí ni gbádùn ayé annabi ni ma wo ẹni tí ó tó ọ̀ kí ní dàmú òun ní kọ ọmọ wẹn tó jù ọlọ annabi ló wíbẹ̀ sallallahu alaihi wasallam in every respect kìí sọ̀rọ̀ owó nìkan kọ́dà ń bí ìmá bí ọ bá ní òsèdánwò lẹ́ẹ̀mejì ó tó pàásì owó tẹni tó se lẹ́ẹ̀mẹ̀wàá tóhun ètì ẹ̀ tí ìpàdì sí náà kọ́dẹ̀ ni ó se lẹ́ẹ̀mẹ̀wàá òun àmọ́njọ́ tó bá sí pé agbó aláàgbó lè yán ma wò pé agbólọ́lọ́n tí wá se tèmi ẹ̀kan nílá mẹ́ ń se tó rí se ń jẹ́ ẹ̀yìn ọwà ń bẹ̀jọ wọn kọ kádàrá ti ẹ̀yìn ìbànújẹ́ ò sì kéǹgì kádàrá nínú àdánwò tí ṣe tọ́ni tí ma fi mọ́ ma nábi adama alkùránì sí kìlọ̀ fẹ́mi rẹ iná mẹ́zálìkùn mú ṣe ìtọ́nu yóò kọwí ni àwọn àwùlìyà wùrẹ̀ àwọn àwọn tán bá ti gbà fún yóò ká wí fún hùn yóò mọ̀ dẹ́rù bà wọn innama dhalikum shaitan yukhawwifu awliya'ahu tẹ́yìn bá gbọ́ àgbọ̀yé irú àwọn ìlànà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam yìí eh wọ́n kàn mẹ́kànlẹ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n sì ṣubú ọ̀yá ma gbúrò rẹ̀ kí ní ń rò tó bẹ́ẹ̀ alájẹ́ ẹ̀mọ̀ défìlà àwọn ọ̀tí ẹ̀mọ̀ tí ló tó bẹ́ẹ̀ láyé tí ó tán yìí àwọn tí ò lálìkì yá mọ̀ àwọn lè máa ronú bẹ́ẹ̀ torí pé ẹ̀gbọ́bà anẹ́bì ti wí ní sọ̀lọ̀ọ̀sọ̀ anẹ́bì ni ẹmọ́ wo pé ń dá fáwọn láyé o torí pé báyé bá jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ọ̀bá tí fún kéfèrí kan ní gẹ omi kan mu àmọ́kọ̀ jẹ́ nǹkan kan lọ́dọ̀ tọ́lọ́run alkiyama ní nǹkan

èyí tó fi wá gbádùn pé pọ́lọ̀mbá ah, ti kọ ti èyí ni pé ànẹ́bì ni ma ronú pé bó ti mọ̀ yí náà o ti lámọ̀ yí ò tó bẹ́ àmọ́ bí tí dàmú ti ń wá oníkéyàn ọmọ wẹn tó jùlọ níbi owó níbi ọmọ bíbí níbi ìmọ̀ ní gbogbo ti gbọ́rọ̀ sáà nẹ́bì lẹ́nu bó ti wù yí kò ní gbádùn ayé o pàbámbàrí ẹ̀wà ni pé sọ́ràn pé á ah, ibi tí lámọ̀ yí banújẹ́dẹ̀ yìí ọlọ́nsíwà yí kádàrà rẹ̀ kò sí tí ń jẹ́bẹ̀ ìbànújẹ́ ò lè ṣe kíní kò lè yí kádàrà àfi kéyàn ó tètè gbà mìnà ìmáni bilkọ́dàrù ìmánu bil kọ́dárì ò pé kíyàn ọmọ gbìyànjú àmọ́ bọ́ bá ti gbìyànjú tí ọ gbàgbàgbà ẹ̀yìn méjèèjì náà lẹ́jọ gbìyànjú ọwá bọ́sí fóhun pé bọ́sí fún ọ̀pà pé kádàrà lọ́sẹlẹ̀ ọlọ́run ó sì wá jẹ́ mi àfi kíyàn ó tètè gbà kó lògbé sí ayé bá nẹ́bì ti wí sallallahu ala'uwa ma wẹ́ tí ó tó ma wẹ́ ní tíkíní ma wẹ́ tó jù ọlọ ó kòrò nìrìmẹ́tì yẹ̀lẹ́tì ànàmtùn àríkùn kọ̀ sẹ́ntọ́ lówó ọwọ́ òun náà ní ní ìmọ̀ ta ní òṣìṣẹ́ mọ́ ta ní òṣìṣẹ́ fẹ́ nìkan pé tó náà lówó jẹ mílọ́ní àná bọ́ta yọ́lọ̀ pọnmi ni yóò sì wá ń jẹ́ ìgbálẹ̀ tọ́ilẹ̀tì rẹ̀ torí pé ta ló pè pé kó wọ́n wá ṣiṣẹ́ tó náà ní mílíọ̀nì tí ẹ̀ ọlọ́ ní hikima ẹnupá jura wa lọ níbi nǹkan kọ̀ọ̀kan yẹn náà lójú ó níyìí ìjúra ẹni lọ́un náà ló fi mọ̀ pé ah, ọlọ́run se nǹkan fún lámọ́yìn àtọ̀kọ́lọpọ̀ híkàmù míì tọ́lọ́n bá torí ẹ̀sẹ̀ nǹkan táwà lè mọ́mọ́ àmọ́ wá jíbù náà dandan ti wá ní pé al'imánu bí kọ̀dọ̀ ìlàhì wọ̀kọ́dàrí adama òun lẹ́yìn hadith annabi táwọn ẹlòmí máa sì tú wọn gbọ́rọ̀ annabi yé wọ́n ni àwọn tí ìmọ̀ fẹ́ fi kádàrá dáwọn èèyàn lágara pé máa wùlẹ̀ sí wàhálà kankan islamu kọ́hun o islamu ní gbìyànjú wàtàwákẹ́l alọ́lọ́ òun làwà fáàmà ní àtàwákúlù lọ́lọ́ àtàwákùlù ní pé bí a sùn sí iná bọ́lọ́mbá ní yọ́ dáhùn ayọ́ dáhùn àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ lèyàn gbìyànjú kí làdíìtì táwọn ẹlòmí máa sì gbọ́ annabi sọ̀rọ̀sọ́lọ̀m ní lau annakum tatawakkaluna alallahi haqqo tawakkuli haqqo annabi yan la rozakakum kama rozaka tuyura tagudu khimasa aw tagudu khimasa wa taruhu bitana ànẹ́bì ní bọ́bá ipẹ́ ń bọ́lọ̀ndú olóòtọ́ ni a jẹ́ pé ànẹ́bì tí ń sọ fún apá wọn kan bọ́lọ̀ndú ẹnu lásán wọn kan fi ń bọ́lọ̀ndú lau annakun tatawakkalu na alallọ́yì haqqọ́ tawakuli bọ́bá ipẹ́ bọ́lọ̀ndú olóòtọ́ bí yẹn ti bọ́lọ̀ndú ni a larọ́zakọkùn kọba kẹyìn kọba se jẹ ìmútẹ́ lè pa kiri fún yìí gẹ́gẹ́ bí tí kò sí nǹkan kan nú rẹ̀ ẹ̀bì ni ó gbé jáde wata rúúhù kò sí nípẹ́ nìkan tọ́jú oúnjẹ fún kọ̀lọ́gbó oúnjẹ lọ́dọ̀ àbí ẹyẹ ní òbí kan jí ó fún lówó oúnjẹ àmáyọ̀ jáde pé èyí tó wọ́n jẹ lónìí ọwà wata bẹ̀tọ̀ gbogbo gbàtẹ́yẹ bá ń darí ikun rẹ̀ ti le àwọn alfáà wa ni annabi ń bó ńlá káyí sọ́rọ̀ ni o kìí só mọ̀gọ́ kìrìmáàsọ̀ kẹyọ wà ń bí ọ wà náà pé a ní jáde lónìí ọlọ́run mọ̀ tá jẹwa àsíntà nẹ́bí ń wínú pé jáde gbìyànjú wọ́n ni wọ́n gba fọ́ọ̀mù bá ilọ́ gbà ọmọ mùsùlùmí wọ́n ni wọ́n se nkankan bá ìwọ́n náà jáde ńgbọ̀ fi jáde níta nẹ́bí wínú anẹ́bí ìtumọ̀ tágúdú ní kíyàn ó jí láàárọ̀ kùtùkùtù anẹ́bí lẹ́ yóò jí láàárọ̀ kùtù ìnà bá tagudú kìmáàsọ̀ ìwọ̀n náà jí láàárọ̀ kùtùkùtù ìyẹn ni pé ìwọ̀n máa nábi adama musulmi máa gbìyànjú ni àmọ́bọ̀ bá ti wá gbìyànjú ẹnu bí tọ́lọ̀ bá wá pin mọ fún wọ ìbẹ̀rún ló ti wá rántí àdíta nábi ká ah, ẹnìkan náà rí tó òun kálukú lọ bá wí o yàtọ̀ fún pé ó lè súnyàn lọ bí ìsà ìmóre sọ́lọ́un ewu míì tí ń bẹ̀ ń bẹ̀ ni pé kọ́dàkẹ́ mú gbádùn ayé wa fún yàn kò ní kò ní tó náà ìbànújẹ́un náà ọmọ pọ̀ ẹ̀yàn ọmọ rí pé á ah, wọ́n sì ní nǹkan báyìí wọ́n ní nǹkan wọ́n ọmọ kóhun ní nǹkan kan iná máa dálékùnmù ṣeìtọ́nù ni ó ti di wà líyù ṣeìtọ́nù iná máa dálékùnmù ṣeìtọ́nù yóò àwòlíyà bí a bá sì ronú àwọn alfa tí wọ́n bá ń sọ́rọ̀ àwọn tá ń pè ní àmúrọ́dù kòlò àmúrọ́dù àwọn àrùn ọkàn tẹ́yìn gbé lọ spítù òun ni a ń pè ní àmúrọ́dù alkòlò kìí sẹ́yí tí wọ́n lágbáyà rẹ̀ pé bọ́yọ́ rẹ̀ ọkàn rẹ̀ o kínú àwọn aláfá ń pè ní àmúrọ́dù kòlò tó pé fánà kan nínú kéwú gẹ́gẹ́ bí kíni kalhassad bí kíyàn ọmọ pẹ̀gànyà mọ́rọ̀dù ni kéèyàn ma bínú àìnídi márọ̀bù ní kéèyàn láhun márọ̀bù ní kéèyàn ma mọ̀ orí ọlọ́run márọ̀bù ní àwọn afọ́ọ̀mọ̀ wá júwe irú àdíṣẹ́ annabi pé ogun eléyìí ni ogun eléyìí ni ara tí wọ́n fi se wá láǹfààní ni pé gbogbogbà tí ṣètọ́ ni bá gẹ́gẹ́ bá ti mọ̀ pé ní ìgbésí ayé ìgbésí ayé kún fún bí àṣà àwọn ilé ìbò up and down ni olóòkè ọwàlẹ̀ olóòkè ọwàlẹ̀ ọlọ́njókè ọmọ pọ̀ lọ́mọ ànẹ́bí adámọ́ ọmọ sàdúwà àmá pé kò ní yíwọ́ rárá ohun níjọ́ tó bá ti wá tí ọba lọ bí wọ́n ti tó ohun tí wọ́n lo yíwọ́ ohun àwọn alfáà ní kẹ́nìkan tó se wá sí fún ọ wá ń tọ́mọ̀ fi sí fúnra rẹ̀ ọba ah, ah, <laughs> mọ́ kí ló tètè fi ṣe wà sí fún rẹ̀ àwọn àfáà ní at any point in time gbogbo gbà tó bá lè bó ti wù kọ́ jó orí rí ó tó bó ti lè wù kọ́ pọ̀ tó bó ti lè wù kó kéré tó kọ wá sọ làákà ìrẹ́ di bí tape recorder tí wọ́n máa rí tape tá ma fi play kéṣẹ́ tàbí cd ẹmọ̀kẹ́yàn lè rí wind ẹ̀ pé kí ló wílẹ̀ kan àwọn alfáà ní kọ wá rí wind ìgbésí ayé rẹ̀ ọwá mọ́ kọ́kàlẹ̀ ah, ọlọ́ndùnmí ní ọlọ́ndùnmí ọlọ́ndùnmí kò sí at any moment in time bọ́ ọba ìgbà tí ìbànújẹ́ bọ́ àti ìgbà tó lọ ń dùn ọ̀nà ọgbà sẹ́ngì ìbànújẹ́ rí ó kéré sígbà tó lọ ń dùn ọ̀nà tọba ti wá rántí yíò wọ́n lẹ́yìn ó tètè wo rẹ̀ ẹ̀sàn pé àkí wá ní ọlọ́run ó tún mú mi wá àmọ́ bí èèyàn bá ti gbà fún ṣe ìtọ́ ní nǹkan mọ́ pé yóò tún máa dẹ́rù bá pé ọlọ́tọ̀ ẹ̀ tún burú jù báyìí lọ pé e, bó ti rí a yóò tún burú jù báyìí lọ ma se wá sí fún rẹ̀ pé iná ma àlà ọ́sìrí yóò sọ̀rọ̀ bí kòránì ti wínú ìwọ́ gbà bẹ́ẹ̀ torí náà dákun àrùn ńláńlá ni o ní kíyàn ọmọ mọ̀ orí ọlọ́run àbí bá nẹ́bì ti júwẹ́ kó ipé tó wọ́n ma wò ní pé lámà ní jù mí lọ kò ní ma wo ta lòun náà ní jù lọ àdánwò ni ọ̀pọ̀lọpọ̀ experiences àwọn èèyàn lágbàáyé àwọn alfáà tún kọ́ kalẹ̀ nínú tíra ẹjẹ́ ń sọ̀tàn kan fún imú ti sọ́mbì kan rí ah, sheikh dr mohamed al-arifi hafizahullah àwọn ni wọ́n sọ̀tàn yìí enjoy your life wọ́n ti tú sí ìbò bẹ́ òdìdí tíra àwọn enjoy gbádùn ayé rẹ̀ yìí gbogbo náà ni kòtókòtókòtó rẹ̀ tó fi lọ bọ́lọ̀ bọ́ bá se bú fún ọmọ òun náà wọ́nà tẹ́ ìgbádùn ẹ̀ torí kọ̀rán bọ́ ulẹ̀ ẹnu díẹ̀ tó fún ọ̀hun náà tó tún gbádùn rẹ̀ ò lè lò jújọ́ tó kọ fún ọlọ́ kò sí lé yí padà ìbànújẹ́ yí kádàrá padà

ẹnìkan ní ẹni àwọn tó nìkan se ni ò ní lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àmẹ́n tí ó ní lọ́wọ́ púpọ̀ ọ̀nà ẹjáwà náà ma tré ní ara wa pé ọlọ́mọ pàṣẹ́ntéèjì wá náírà ní owó rẹ̀ bọ́bá ipé ó se déédé 1 million ní owó tàwọn tó wòpó wọn pọ̀ yìí náà náà mú 1 náírà ti ẹ̀hún náà kalẹ̀ ládàkan náà lẹ́ni 1 million ní 1 billion àti 1 náírà ní 1000 <laughs> bákan náà ni torí bí ó ti ní àwọn láà ní ó ní wọ́n náà láà ẹmọ́jáwà náà ọmọ wò pé kí ló wo tèmi yọ́rán torí ìyá ń jẹ ìsìláàmù púpọ̀ pọ̀lọpọ̀ nǹkan pàtàkì jù lọ́nlẹ̀ yóò àwọn haúsá yàtọ̀ fún wa púpọ̀ wọ́n yìí kí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọn pé wá dá sí tọ́lọ́run àdá sí wọ́n mọ̀ fi bẹ̀ẹ́ àwọn ìmọ́mù ẹ̀dàkùnṣe mọ́sálásí ò nídìí kankan ẹ̀dàkùnṣe kìnnì kan ò se àwọn rí bẹ́ẹ̀lẹ̀ àwúsá àwọn gbọ́yé bẹ́ àfẹni tí ó bá mọ́ kìyàn dígbà tí ń sagbé nílẹ̀ yóòbá ni ó tó gọ́yẹ wá gbà èyí wò sí ní ládámá alkùránì ló wí o látóbù ti lú sọ́dà kọ́ ti kún bilmanni wàl'adà kẹlẹ́dì yóò fi kù mẹ́lẹ̀ hù rí gbẹ̀nà wá ti pé kún ọba rí mi ní fi ń náà kò ní ládámá rírí òun náà ní ládá rẹ̀ but ẹmọ́jà ma bú àwọn olówó ń gbogbo gbà pé àwọn lọ́yìn se ń kábáyì àwọn se ń kábáyì èwo ni wọ́n se million 1 billion àti 1 uh, naira nù 1000 bákan náà ni ìwọ náà mú ti ẹ náà ọlọ́run ọsàmọ̀ nẹ̀mí àtẹ́yìn o yóò já lè máa dá sí tọ́lọ́run bàbá ti lágbára máa wọ́n bá mọ́sálásí yìí wọn ìkọ̀ tán wọ́nà kí ló dọ́nà kò sówó náà ni ẹ̀ láwọn olówó yàyìn ni ah, wọ́n ní wọn ní yà sí wọ́n ti láwọn jẹ́ máa fún lówó ah, ọ̀dà bóyá tán bá ráwà àlejò ń kọ́ ah, ọ̀dà ájúwe nù wọn fún yí tẹ́bá lè tẹ̀lé wa débẹ̀ bóyá bẹ́yìn bá tún bá rí pé funfun lẹ́yìn lárúbáwá ní láti saudi wọ́n láwọn wa lọ bàbá olówó kan tí wọ́n júwe rẹ̀ àwọn lọ ó sì gbà wọn lálejò sí ò sí àkò sí nkankan báyìí báyìí mọ́sálásí ti ń bẹ̀ ń bí báyìí ọ̀làmà ní ẹ̀lẹ́bá wá à pẹ̀lú ògùọlọ́n ó sì gbé chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún mọ́sálásí náà jọ náà pé kí wọ́n máa fi bá lọ ṣéfì láàrin fi láwọn wá nótìsì pé láàrin pé àwọn bá bàbá olówó yìí ó sì rárá bọ́ sí ẹ̀gbẹ́ kan ọwá bùú ogbógun kan sọ́wọ́ bí tábílẹ̀tì àbí capsù ọ̀dà sẹ́nu ọ̀sáré mú mi sí ọ̀sáré bá wọn sọ́rọ̀ padà ní se pé ní ohun ọgbọ̀dọ̀ mọ́sáré se kìíní kìí sóògùn dúdú o <laughs> tábílẹ̀tì náà ló mú o <laughs> àwọn wá ń kí àmọ̀pọ̀ rẹ̀ yìí ẹmọ́ bínú pa àtúnwá dàmú yìí àjẹ́kẹ́ ìsinmi ààrùn oníkan mọ̀wọ̀rí kìí se pọ́ rẹ̀ ń láàárẹ̀ ààrà nǹkan kún òsè wọn àmọ́gbà tẹ́ bíun yìí ìrántí ọdún tí sẹ́kìlà rí fi pé wọ́n lọ dákọ̀ yọdún yẹn fáwọn pé ó tó yọdún báyìí lónìí tó wọn bá se bóhun ti se òun tí lè ó fi mọ́ bóhun ti ránjú kalẹ̀ òun ni rohun in ti ń kúnyà lóhun ti kó lára òun ìwọ́ tí ọ̀gán harun <laughs> bá ti pẹ̀gbẹ́ lélẹ̀ báyà ó ti lọ́ọ̀ ẹnìkan ṣe bàbá olówó ṣẹ̀ṣẹ̀ dá ogun jẹ kòrò tó wá for many years bí ó sì se máa lò lọ tí ikú wọ́n ti diagnose pé kò sí ogun mímọ̀ akàn fún iní jọ kùn ilóhun lókù owó lẹ́sì tó máa fi rọrùn ọ̀hún wọ́n láwọn wá jáde ibi tọ́rọ wà gan-an tó fi wá dín táwọn kọkalẹ̀ sínú tíra mọ́pọ̀lọ́wọ̀n ò se fún ọ ma wẹn tí ò tó ti ẹni wọ́n láwọn wá jáde ibi táwọn ti ń jáde lọ́nà àwọn padà sí òtẹ́lì táwọn dé sí àwọn wá gbàbì kan ó súnkùn díẹ̀ àwọn sálámọ̀ tálọ́wà ń bí ẹnì kankan àwọn sì rí pé náà tàn bẹ́ẹ̀ in tí wọ́n fi tanná yìí kìí se pé náà ìjọba bí gbogbogbogbogbò rẹ̀ ìdáhánà fi ń tanná yà yóò ni wọ́n fi kaná bí àwọn lísta jọun tí ó mọ̀ sí gbogbogbogbogbogbogbogbo tani bẹ́m̀bí tani bẹ́m̀bí àwọn sáà ẹni yóò gbọ́ ni àwọn wá wà fọ́sì láti sún mọ́bẹ̀ káwọn rárá sílẹ̀kùn pé à kí ló dé ládúrúbá ti ń pè yí tó yìí nígbàtí wọ́n ó sílẹ̀kùn báyìí bàbá ọlọ́dẹ mẹ́mẹ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbogbò iná ní lọ́wà ó sì ti múná lọ́njẹ́ wọ́n sẹ́sẹ̀ ń jí ní gbá bàbẹ́ ìdìdé <laughs> ẹnìkan sì ń bẹ lábẹ́ èsì kò lè sùn <laughs> àbíkọ́ ẹsẹ̀ lògùn eléyìí wá sùn lẹ́gbẹ̀ gbogbogbogbogbogbo kò sí fowó rà <laughs> òun náà sì lọ́lọ́run ò se nkankan fún àwọn olówó àwọn olówó ọ̀pọ̀lọpọ̀ èyàn bá jẹ́ ni tí ṣètọ́ ni ma dẹ́rù ayé bá tí n kankan kan sọ ìgbọ̀jọ́ wà gbẹ̀lómí yóò sì rù hàn lẹ́ẹ̀kan náà wọ́n ó sì mọ́ ní tí ó ipé ní ìwọ́kọ́ fa bọ́lọ̀ ogbìyànjú kádàrà ni pẹ́yàn ma kàrọ àwọn àtíra yìí ẹbá wo orí nẹ́ẹ̀kẹ́ yìí tẹ́ ma wo nẹ́ẹ̀kẹ́ rí download lọ́fẹ̀ẹ́ enjoying your life dr mohamed al'arifi ní àwọn àgbàfà ní saudi ni torí náà olùkúrú eh, ni'imati yallati an'amtu alaikun ẹranti dẹ̀ra mi lórí yíò ẹ̀yàn ọmọ israeli àtàwà náà tọ́lọ́n sọ kalẹ̀ fáwà ní alkùnrin pé káwà náà fi kẹ́kọ̀ọ́ wọ́n ní fàdọ̀ltukún alàlàní àwọn àfáàmà ní alàlàálàmín ay alàálàmí zamanihim fọ̀dọ̀ltukún alàlàálàmín ay alàálàmí zamanihim nígbà táwọn ọmọ israeli táwọn annabi ọlọ́run tọ́lọ́run látara israeli lóòtọ́ kọ̀ sí ìràn tó bá wọn kọ́dà nínú kálà annabi ọlọ́run ara wọn lànàbí ọlọ́run ti jáde tọ́pọ̀ kò tó wá dípọ́lọ́run wá rán annabi wa muhammad sallallahu alaihi wasallam tí ò jẹ́ wọn gbà fà nẹ́bì náà ni pé kí ló dé tí ó wá láti ara ìran bàní ìsọ̀rọ̀ìlì nítorí jí wọ́n retí nù gbà nẹ́bì ọlọ́run tó súnmọ́ àtànẹ́bì musa àtànẹ́bì àkúbà nẹ́bì àyíṣá gbogbo wọn mẹ́bà ní ìsọ̀rọ̀ìlì ilé ìṣẹ́ wá jáde ní ibi tí èsì ara wa tó jẹ́ wọn kọ̀ náà torí náà نعمتي التي أنعمت عليكم واتقوا يوما واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل عدل عدل, ولا تنطوى شفاعه ولا تنفعها شفاعة ولا هم ينصرون واتقوا يوما olúwa ní ẹbẹ̀rù ọjọ́ kan ò ara tọ́lọ̀un kí èmì rẹ̀ ń lọ wàtàkú yaùmá ẹbẹ̀rù ọjọ́ kan ọjọ́ wo ọjọ́ alìkìyàmá tọ́lọ̀un oh, ma ròyìn rẹ̀ fẹ́mì rẹ̀ lórísìírísí ọ̀nà ìkànnì mọ́lọ́wọ́ bá tún ròyìn alkiyar ma ń bò mí ọròyìn rẹ̀ ó ní fa'ina yau ma ní ẹ̀ndà rọ́bí kàkà alfi sánà tí mímá ìròyìn alkiyar ma kan tún nù ọmọjọ́ ta ń wí ni ọjọ́ tọ́fọ́ gọ́rùn ọdún bá àìmọ̀yẹ ọdún jẹ́ mélòó lọ́fẹ́ gbé láyé tọ̀wá ní kíà pé káyé yọsá ti dá alkiyamọ̀ bá bàjẹ́ kọ́dà wọ́n na nǹkan mí sẹ́lómí pé ẹ fèrí kalẹ̀ fún kẹni ọdún mélòó ló náà lọ́jọ́ tó ṣe pé ọjọ́ kan lálìkìyàmà yọ ma jẹ́ equivalent 8,000 years òun lè yán wà torí ìgbádùn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin sásìkò òṣèlú láti kó mẹ́ yí gbogbo ẹni tí ó torí ayé torí òṣèlú tó gbẹ̀sìn ilẹ̀ òun síra rẹ ni ìgbádùn ọdún mẹ́rin wọ́n jẹ́ rí níhun rẹ̀ fún ọdọdún mẹ́jọ wọ́n bá tọ́bàbí ọdún mẹ́jọ àwọn kan ó jì máa gbé ọ lẹ́sẹ̀ gbé wọ nìkan yìí ẹ̀pọ̀ mẹ́ ìrún ti wá bọ́ lọ́wọ́ ẹlòmí ní ó ti jẹ tí a mà ní kò ti sírùn mọ́ yọba ti ẹ̀kí náà rọ pọ̀ ń lè ní àmbízi àmbízi ẹlòmí ti tẹ́lẹ̀ ńgbọ́ ó di pò òsèlú mú lọ́dọ̀ tẹ́mọ̀ kí ó gbò yíò ta bá wò in súnmọ́ ìṣtara wul hayata duniya bil akhira nígbà tí yẹn ta alìkìyàmà rẹ̀ tí ń fi ń gra ayé pé ẹ̀kọ́ rẹ̀ wá àwọn náà bójìbójì bá alìkìyàmà ti lè wò rí ẹn tí ọba ma alìkìyàmà olúwa ń kìlọ̀ fún wa bẹ́yàn bá ma kọ́ kọmpáìlì gbọ́kànyà bá lè kó ní wọ́n bá wọn kọmpáìlì gbogbo ọbí ọlọ́run ti ròyìn alìkìyàmọ́ ẹwà bá wọn jù <laughs> kọ́ wọn mẹ́ jíká láàrọ̀ láàrọ̀ ọyẹ kọ́kàn rẹ̀ ọrọ̀ olúwa ní yẹ́wùmọ̀ túbúlá àsàrà ìsọ̀n náà ni <laughs> mo tọ́ ń dáwọ́ bó tọ́ ń dá aṣọ yọ́ ma tó bùlá sára ara ròyìn alkiyama nù àsírí ó tú lálkiyama kò sí wí kò sí rọ́kan má ọ̀tọ́ ọlọ́run tí wọ́n ń pè lọ́rí ọlọ́run yọ́ hàn pọ́ ọlọ́run ni ọ́ lálkiyama lójú àwọn tí wọ́n ti ń pè ọlọ́rí ọlọ́run náà <laughs> ọlọ́run bá tún ròyìn alkiyá ma ń bò mí bó ló ti ròyìn rẹ̀ yóò mọ́ yẹ fírò mọ́rù omin àkí wà omihi wà àbí wà sọ́ọ̀hìbàtìhí wà bẹ̀ni lè kú lè mrí ìmìnhùn yóò ma ìdín ṣáànún yógni èyàn ni wọ́n túyùn náà fún ọkàn rẹ̀ tó lè tí wà sí ọwọ́ mẹ́yì pé ẹ̀sá bá ń sàbí tọ́lọ̀n tí ẹ̀ tí ròyìn ọjọ́ alkiyama lóríṣiríṣi ọ̀nà lọ́lọ́run ma fi ròyìn alkiyama olúwa ní ọjọ́ yìí ní kíni yẹ̀fẹ́ rolmaru omen ahi ọmọ ìyá ọmọ sáfọ́mọ ìyá ọkọ̀ sá fún ìyàwó ìyàwó sáfọ́kọ obìnrin ló kó bẹ́lòmí tí fi lọ wọ́n lọ mú gùnkè wọ́n lọ mú mi ẹ sáfúnra yín lálkìyàmà kò ní mọ̀ orí ìwọ náà ní mọ̀ rí ọmọ sá fún bàbá òbí náà sá fọ́ pé à lè kó lè mrí minhum yawma idin sha'an olúwa ní kìí ṣe pé wọ́n kórìíra ara wọn àmá ti kó wá tó ní <laughs> tí ó ń kọlu kó tó yọ́un o ni ya ń aisha radiyallahu anha nígbàtà annabi ń túnmà ayà yìí annabi lára tí ó sẹlẹ̀ ń jọna sha'anu yugini tẹ́nìkan ní rójú tu ẹnìkan ibi èèyàn ráyè lèyàn wò pé rúfìlà olóde bàtà rẹ̀ àti rí ọráyè ni <laughs> ẹmọ̀ pé yíó rí nǹkan míì tí wọ́n mọ̀ pé ẹ̀rí ẹ̀ wọ́n jẹ́ rí ẹ̀rí kí ní tó kọjá nìsìn tí ń ròjì kọjá yíò kékeré ń ta yíò ńláńlá tàlìkìyàmà annabi sọ̀rọ̀sọ́lọ́mù ní bọ́bá dàlìkìyàmà olúwó gbẹun kálukú dìde ṣùfátán ìrọ́tán rọrùlà kò sí bàtà lẹ́sẹ̀ kó wọ́n kọ́ ma àìmí o rìn láìwọ bàtà òórìn lálìkìyàmọ̀ yàwó olè ẹsẹ tí wà yìí kò lè tẹ ilẹ̀lẹ̀ yọ́tẹ̀ kọ̀sẹ́njí ọwọ̀ bàtà ń jọ gbé ní alìkìyàmọ̀ èyí nìkan kọ ìrọ́tàn kò ní sásọ n'ikan. nìkan gbọ́nkálukó ti dìde láti inú sàárè rẹ̀ ní òhò ti wáyé ìyá ńlá wa aisha ń gbàtà nẹ́bí wa tó sọ àdífì débí gẹ́gẹ́ bí ẹni tí hẹ́ṣímà ìtìjú ìjọmọlú àbímbẹ lára rẹ̀ kọjá wọn kan lónìí tó pé wọ́n tẹ̀ tí ń gbéra wọn òhò náà látàyé nìsìn ntọ́mọbìnrin mi ń wọ́ ọkọ̀ ju ìdájí tá ń pè ní short necker lọ́mọ yóò sì lọ jà bẹ́ẹ̀ kọ́dà wọn wáyà pọ̀ tù bẹ́ẹ̀ ọ̀làjúnù àmáyà ńlá wa àìṣàríká ah, ìwẹ́ ẹranko lélẹ́yìí bóòlẹ́yìn ó sì wá jáde tí ọwá sáré wífà nẹ́bì gáà àrùjálù wọn ni sáàù yẹn dòrò bá àdóhùn ìlàbà annabi bó lẹ́wì ọkùnrin obìnrin ní òhò oǹkàlùkún ma wá wúra wọn annabi ni aṣáànù àgbọ́mù min hada ẹnìkan ò ní rí ẹnìkan kọ̀tí ẹ̀ ní mọ̀ pọ́hùn rí òhò ẹnìkan alkiyama nù torítán bá ń ròyìn alkiyama fún yàn kẹ́yìn ọbẹ̀rù ohun àìmọ̀ ilé yìí ni wọ́n fi sọ fún yẹn pé kí wọ́n yanu sọ fún yẹn pé mọ̀ fàyín lọ́lọ́n lọ́wọ́ kó sùn bú ẹ̀rìn <laughs> àbí kí wọ́n sọ fẹ́ lómi pé àọ́dá sí ẹ̀ fún mi lẹ́tọ̀ mi ní ìgbà lálìkì àmì oní àwọ́jẹ́ wá <laughs> ẹni wọ́n bá ẹ̀sánú rẹ̀ àbárin tó lè gbìyànjú rẹ̀ nínú wáyà iná kọ́lọ̀ wá kókó gbogbo àwọn àyà ibi ọlọ́run ti ń ròyìn díẹ̀ lákàáyé o yóò mọ̀ yókṣàfò án sàk àwọn òròyìn alkiyá ma ń bẹ tó pọ̀ tó yẹ kọ́ dẹ́rù ọlọ́run báyà ẹwà kójọ alkiyama nù o ara ròyìn alkiyama níbi iná olúwa ni wọ̀tẹ́kú yauma ẹbẹ̀rù ọjọ́ kan o kẹsọ ọjọ́ lásán o ọjọ́ wo látẹ̀jì nafsun and nafsin ṣe'a ẹnìkan ní jí ó se fẹ́ nìkan lálkiyama ẹ̀rí mi ni mo rí ọ <laughs> kí lè mi gan lè se fúnra mi látẹ̀jì nafsun and nafsin gbogbo ẹni tí wọ́n ń tàn pé ẹmọ́ wọ́rí a sí pẹ̀yìn lálìkìyàmọ̀ à látẹ̀jì sí nafsun annafsin ṣe'a àwọn tọ́lọ̀wọ̀n yọ̀nda fún yọ́ padà yọ̀nda nígbà tọ́lọ̀n bá sọ láàrẹ̀ tán àmọ́ yọ́ kọ̀kọ́ jẹ́ kárí pé látẹ̀jì sí nafsun annafsin ṣe'a kọ́dàká nẹ́bí ò tó àwà wa gbogbo ọmọ ànábí adámọ́ sàárí lọ bá bàbá láwá pé wọ́n náà ló bí gbogbo wa kalẹ̀ yóò lóhun kọ́ òun ò tó bẹ́ẹ̀ lónìí gbogbo àwọn ànábí ọlọ́run kò tó wá dì pọ́lọ́wọ́ wà darí wa lọ́ọ̀dọ́ ànábí wa muhammad sọ̀rọ̀sọ̀lọ̀ ànábí náà ni kò ní rọrùn wọn wà kọ́kọ́ lọ forí kanlẹ̀ lábẹ́ àlẹ́ o mẹ́wàá ni o ọjọ́ kan ni ànábí lèmi náà mà kọ́lọ̀wò tó sọ pé ọ̀yà gborí òkè wọ́ṣfà tó ṣàfà wà máa sì pẹ̀ nísìn àgbà àmọ́ before then yóò látẹ́jìzí nafsun and nafsin ṣe olúwọ́ jẹ ká rí bá ti mọ́ pé ẹnìkan ò lè gbẹnìkan lẹ̀ lónìí o ẹnìkan mọ́ máa tàyà pé a ni يوم لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل العدل هنا بمعنى البدل آه جاء جين في انكبا يدوه الكيامة قوم ẹjẹ́ ìfẹ́ nǹkan báyìí dúó ẹ̀pẹ́ bí àbádánwò bá bá ẹlòmíì pé àkọ́dà ẹmọ kó gbó ohun lọ ẹmọ bá yọ̀ bá sínú láyé nìkan ẹmọ kó gbẹ́ lọ adìlónà ọ̀fẹ́ fi rẹ̀ mí rẹ̀ kò sí yíò lálìkìyà mẹ́gílọ́fẹ́ kó kalẹ̀ láyé kó bá lò mẹ́ni ha àdìlò kò sí kò sí bá dàlù kan wà látàn fáàrù ha ṣàfá àtún kọ́dà sí pẹ̀sípẹ̀ ìpẹ̀kan ò ní wúlò fún àwọn kan bẹ tí pé ò ní wúlò fún àwọn kan sì ń bẹ tí ó wúlò fún gbogbo àwọn tí pé ó wúlò fún náà ànẹ́bì ó ti sàlàyé rẹ̀ fún akọ́mọ̀ bọ́nkálukú lógigi tí ma jẹ́ kí wọn ó lè se pẹ̀yàn gbẹ̀mgbẹ̀nu àhàdìtò ṣàfáà àmáwọn kan bẹ látàn fáàrù ha kò sí pẹ̀kan o wà láàáhùn yoms kò sì síran lọ́wọ́ kan yá bọ́bá lè báyìí àwọn kìnníkàlà máa kéèsí kò sí kéèsẹ́ nìkan o yàfí rùl márùn min àfi wà ó وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني olúwa ní ti kówó tó gbé lẹ́rù jọun kò ní rójú tẹnìkan ọmọ ní rójú tìyá ìyẹ́ ò ní rójú tọ́mọ́ ọkọ̀ ní rójú tìyàwó olúwa tí ọba tí è jẹ́ kọ báyàn lógigi látàyé mi rẹ̀ pé wàtẹ́kú yàwó ẹbẹ̀rù jọ́nà o ẹ mọ́ wà pé àṣì mọ́ ọlọ́run ògbí fún wa tẹ́lẹ̀ òun ni ògbòrú kìlọ̀ báyìí fi ń wá lọ́nkọ́ mọ́sá àkàwà kúnnà àwọn tí ó gbọ́rú kìlọ̀ báyìí tí ó wà ní takowa kò sí tí èyàn fi bọ́ náà lọ́lọ́run tí wọ́n láàrin wà tẹ̀sẹ̀ ọ̀tán kí wọn náà rí pẹ́sẹ̀ ní ọwá kírẹ́tì artificial òdí pé ìní débẹ̀ tí ó sì ní jẹ débẹ̀ ní ètọ́ bá yọ gbójú rẹ̀ gbé ètọ́ bá yọ di etí rẹ̀ ó dì í èyí tí ọba yẹ kó dìde bí wọ́n ti ń sọ òdìde ìtí ń jẹ́ takwánu o àwọn alfáà ní òun ni kíyàn ó kírẹ́tì bàríà láàrin òun àti kíní àtẹ̀sẹ̀ torí kò sí bó ṣe máa rìnlẹ̀ ẹ̀sẹ̀ tó ní sẹ́ẹ̀ bọ́bá pé ibi bàrí àti ẹlọ rẹ̀ ọjà jáwọn ọ̀rẹ́ hun ọ̀rẹ́ tí ó kó báyàn àjọsẹ mọ́ o kò rí òsùn kò rí òsùn ìjọ́tọ̀ bá ń lọ sàárè kò ní sún àbáyákan máa tara wa kò rí òsùn rẹ̀ ní ṣe ìjọ́ tí ẹnìkan bá kúnnú wọn kò ní sùn mọ́ yọ́ hanrun pẹ̀lú òpin ẹ̀ bó dilẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ tó òpin ẹ̀ ọ̀sẹ̀ kan oṣù kan kọ́dà àwọn ọ̀ràn lè jí gbọ́rẹ̀ rẹ̀ àwọn ah, ah, ti gbàgbé <laughs> ah, bí life ń continue ní torí náà ogun tí èyàn bá mọ̀ pé òun ní ọmọ mú un má ní takowa tí ma láyàn lálìkì àmà yìí àwọn àrífà ní wà ń tí ó gbé kalẹ̀ as a barrier tí ó kọ̀ díwọ rẹ̀ pé ma lọ tí ẹ́ kí ma lọ ìtèmì makobami tí ń jẹ́ takwánu kíyàn ọmọ ẹ̀òdí láàrin wọn àti kíni àtẹ̀ṣẹ̀ gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ ètò òfòjúwó ọba ìpé kó díjú rẹ̀ èyàn lè díjú o ọba ìpé kó wulẹ̀ má lọ́ọ̀bẹ̀ rárá ni má lọ́ọ̀bẹ̀ má fẹsẹ̀ rẹ̀rìn lọ́ọ̀bẹ̀ torí pé annabi sọ́sọ́lám ní gbogbo ẹni tí ń bá rìn haúlà alhima yóò ṣíkú ọba ti ń pẹ́lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ò ní mọ́gbà tó kónú ẹ̀ èyí tó dáa jù ní pé maulẹ̀ súnmọ́bẹ̀ bọ̀bá ti fẹ́ súnmọ́bẹ̀ sáré wá tí ó lè ọ wàtàkù yawman látàjìzì nafsun an nafsin shai'a wàlá yóò kò bàlùmín ha adilun wàlá tàǹfà'ù ha wàlá hum yóò sọ̀rọ̀ olúwa ní kò ní sí ẹnìkan rẹ̀ nìkan lọ́wọ́ o níjọ́ ọgbẹ̀ndì alkiyama wa ìdìbìtala wa ìdìbìtala bàbá ńlá wa annabi ibrahim abul ambiya aléhì sọ́látù wọ̀sálàm olúwa tún fẹ́ fi ìtàn gbésí ayé rẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ olúwa ní tó yẹ kẹ́gbà nípa bàbá ńlá yín bàbá ńlá wa annabi ibrahim aléhì sọ́látù wọ̀sálàm ìdèbètàlà àsọ́lọ̀ ma dá àwọn tó fẹ́ náà wò inú àwọn olùlàázmí mìíràn rọ̀sù inú àwọn ọ̀gá àwọn òjíṣẹ́ ọlọ́run márùn tọ́lọ̀ ń dáyà òun ibrahim ànábí ọlọ́run tó tún bí ànábí ọlọ́run síbẹ̀ náà olùwà ni a ní course láti test ibrahim wà ìdìbì ibrahim rọ̀bù ẹran tí ó ibrahim ó se ìdánwò ibrahim olúwàládán ibrahim wò bọ́ tí ẹ mọ́ gbogbo ẹ̀jú pé èyàn ò bímọ ó sì padà bí kan ní ogbó ara náà ọlọ́sì tún ní ó pa ó sì lóhun gbá sí àdánwò kéyún olúwa níbẹ̀ láwá se ìdánwò fún anábí ibrahim yàtọ̀ fún yíhun tẹ́ ti mọ̀ a tún dánwò a sì dánwò kan fún pẹ̀lú àwọn some few words tí ó pọ̀ bọ́yá yọ pàásì bọ́yá kò ní pàásì wà ìdìbìtálá ibrahim rọ̀bùhú bí kalimatin ọ̀rọ̀pọ̀ lọ́dọ̀ àwọn àfọ́ ní tẹ̀fṣírù kí láwọn kalimatu yìí àmọ́ngbà tí a ti rí ẹ̀rí kan gbámú fil kùránì àbí súnnà kò ní ìdíkàwulẹ̀ máa dàmú ara wa ó tó wà ká mọ̀ pé bí kẹlì máa tí ń olúwa ní pẹ̀lú kíni pẹ̀lú àwọn gbólóhùn kan láfi dánwò inú táwọn alfa kan wí ni pé ń bẹ nínú rẹ̀ ní ìntánẹ́bí pè ní alfitra àwọn tí èyàn máa se tí nature ma pé ọ necessitate ẹ̀ ààrẹ ní ká dábẹ́ wọn lára tọ́lọ̀ fi dá anábì ibrahim wò ní anábì ibrahim wọn lọ dábẹ́ wàhúwà ibn thamanina sana wàhúwà ibùnú tàmàníínà sànà ọmọ ọgọ́rin ọdún 80 years lọ́lọ́n tó pa náàbí ibrahimu lásẹ̀ pé abẹ́ rẹ̀ o n tí ọmọ kó èrí síbẹ̀ ń mú kó mẹ́ àgbàlagbà ó sì gbà wà ìdìbìtálá ibrahim rọ̀bùhú bí kẹlìmáàtì lórí eléyìí ngbàtà ti mẹ́nu ba ọ̀rọ̀ fìtánù yìí kákìlọ̀ fúnra wa gbogboorun ta sọ ń jò ní ọ̀làjú ìwé tí ó bá kó bá yàn kẹ́yìn ó tètè gbé kalẹ̀ ẹ̀rà dánwò tí ó wà láyé lónìí tó ipé ní gbogbo ń tèèbó bá ti ní ọ̀dá ní ọ̀dá èyí tàwà náà sì rí báyìí pé ọ̀dá ń gbé ìbò tí ní kọ̀dá ọ̀dá ìgbésí ayé tà ń gbénù ngbe bó ti ní mutilation ní kí wọ́n máa dábẹ́ fọ́mọ obìnrin ọ̀dọ̀pọ̀lọpọ̀ ló ayé ti sọ́ di crime nísìn wọ́n bá rí dábẹ́ fún obìnrin nísìn wọ́n lè fọ́lọ́pàá mú ńgbè ìbò ló wí bẹ́ẹ̀ mutilation ó <laughs> ó lè gbé imú rẹ̀ lọ hospital pé imú ìgajù wọn rẹ̀ kù wọn mutilate ẹ̀ òdòdó ní ó lè gbé ọyàn rẹ̀ lọ pé ọyàn ìdí pọ̀jù wọn ó gé mẹ́ <laughs> wọn mutilate hmm? kò sí tí wọn lè ṣe ó lè pé wọ́n yọ arrohim tí ń jẹ́ àpò bí ilé ọmọ obìnrin mí ní nídìí wọn tó máa ṣe haibọ̀ kan tó máa ṣe ìdígẹ́ wọ́n sì ń yọ́ <laughs> wọn ò mutilate àbí àmẹ́yì tí ọlọ́run àtàdẹ́bì faramọ́ à mutilation lè yíò àwá náà sì ń gbà gbígbà tẹ́yàn ń gbàgbẹ́ mú yes ọmọ musulmi náà ọmọ wá fèbó gbogbo tẹ́yàn bá kọ́lẹ́kọ̀ọ́ mọ́kọ̀ ìtì ọbọ̀ lálìkì ya mẹ́jẹ òun ni mọ́ sọ́mbì kan jò ní ìmú ní democracy democracy problem democracy náà nù kìí se pé ṣẹ̀rí àtakò pé wọ́n wí tí ẹgẹ́ mi náà wí ọba ìpé tí jẹ́ democracy nù àmọ́ democracy ni pé kọ̀ sáyé tọ́lọ́un ntáwò èèyàn bá fẹ́ ni government of the people by the people for the people kò sí kíni kọ̀ sáyé pé báwọn people bá fẹ́ o àwà bí ọlọ́run sọ́lọ́un fẹ́ kò sí yíò nù democracy báwọn pípò bá láwọn ọ̀fẹ́ rùn mọ́ ọ̀fẹ́ mọ́nánú ẹ̀sì gbọ́dọ̀ kí má yàmá láwọn ọ̀fẹ́ kí obìnrin ọmọ lo ìjábùn ọ̀fẹ́ nánú kọ́dà bọ́lọ̀ bá lóun fẹ́ òun democracy ò fi lè wọlé ní islam gbogbo tí wọ́n wá ń gbé fún wa wọ̀nyí káwọ ọmọ wò pé ní a bàbá tẹ kàwé táwà náà lajú àwọ́ padà síbi pé èwo ni ò ní bá yẹ́ùmọ̀ látájí sí nafsun annafsin ṣe á jẹ́ o àwá mọ̀ péjọ́ kan bẹ látájí sí nafsun annafsin ṣe à wọn ò bí bá bẹ ẹni náà dáa ti ń rí mutilation yà ń kọ́ wá dìfẹ́ndì èyàn lálìkì mọ̀ pé àwá láwí fún wọn kò tó bẹ́ẹ̀ kẹ́yìn ó tètè máa padà ẹ sì rí pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kàwé jà wọ́n tí wọ́n wíwí kú yìí lọ táyé tí wọ́n dá wọn ò sì bá kíní ọ̀bàlìkìyàmà jẹ́ ìyẹn ni ọyẹ ká máa kọ́ṣà ara wa pàtàkì jùlọ ní common sense gẹ́gbùn ti wí fún yí èé se tó ipé gbò ìtẹ́ ìbò bá ti ní ọ̀dá ní ọ̀dá <laughs> ẹ́ ẹwọ gba wọn ti táwọn èèyàn ti mọ̀ ògógóró <laughs> tọ́lọ̀ ti ní ògógóró ọ̀dá gbogbo kúlù ma ká mara làákílà ẹ́n nígbè ìbó sẹ́sẹ̀ wá ní methanol àbí kìní kan ní ń pa àwọn èèyàn nísìn ìjọba bá ní ògógóró <laughs> èèyàn gbọ́dọ̀ mọ ògógóró mọ́ nàìjíríà o <laughs> nígbà tí ń yíwọ́ àmọ́ ká gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run se lè pé kéèyàn mọ́ mọ̀ ògógóró ti tí wọ́n wínú pé àgbàtí ń gbádùn ẹ̀ gbogbo obin tàà bá ti ń láà ń sètò ayé wa tí ọ̀ sí àlàfo pé á ẹjá padà lọ wo sọ́lọ̀nfẹ́ kò sí tó burú bí ká sètò ayé wa lọ́nà tàà bá rí pé yọ́rọ̀ wa lọ́rùn kò sí tó burú ń àmọ́gbọ̀gbọ̀rọ̀ débi pé àkùnlá kí lọ́lọ́nfẹ́ kí ni ọ̀fẹ́ torí náà ọ̀rọ̀ lórí khitan ní a bá bíwọ ọmọ musulmi kí ni position islamu lórí abẹ́ dídá position islamu lórí abẹ́ dídá ni pé wájíbún alàdùkúrù dandan ní fún gbogbo ọkùnrin wà makaramatun lè nìsà tí ó sì lápàálé ni àmá kò dépò dandan fún gbogbo ọmọ obìnrin kò síbi ìṣẹ̀rí àti pé haramu ní kíyàn dábẹ́ ọgbẹ̀ni ọba wá gbófin dé pé haramu ni ń dọ́rọ̀ padà sọ́lọ́wọ́ àtànẹ́bì lẹ́nu sallallahu alaihi wasallam àmọ́ kìí ṣe dáadáa torí pé ẹ̀rí tí ó rújú ní lójú ayá nẹ́bà muhammad sallallahu alaihi wasallam hadithi umar àtíyà umar àtíyà ní àwọn bá bẹ́ẹ̀ obìnrin kan bẹ tí àmẹ́nu tàn lẹ́gbẹ̀ẹ́ kọ̀ fún ní pé látànhàkì látànhàkì ìtọ́ ìmúkú lójú ara ọmọbìnrin díẹ̀ báyìí ni ẹmẹ́jọ pọ̀ ní títorí pé ànẹ́bí kò sí tìjú nù ọ̀rọ̀ kásàlàyé ẹ̀sìn pé irú nǹkan yìí yóò wu àwọn ọkọ̀ wọn ó sì wúlò fáwọn náà ní gbogbo àwọn tí ń bá ń sẹ́sìn gbọ́ náà tí ń gé tí ọ̀yẹ wọn ó gé náà ká ké sáwọn náà ìjọba lè regulate ẹ̀ àmọ́ kìí se pé ká mọ́kù ńlá kí lọ́lọ́run fẹ́ gbà àwọ̀ position islam ní o dandan ni kọkùnrin ọ̀dábẹ́ bí ọba jẹ́ dandan ọlọ́run ní pé ká <laughs> torí pé ẹ̀gbin òun lẹ́gbin ná tọkùnrin níkíní ọlẹ́gbin ná obìnrin ọ̀dá kìí se dandan ẹnìkan ọgbọ́dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ wá pé kọ̀ láìfí kẹ́nìkan pọ́ láìfí ibi tí problem wà nù à ń pè kíníkẹ́ ní mọ̀bá kí là ń pè ní mọ̀bá òun ni pé mọ̀ yọ̀nda bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ pọ̀kẹ́nìkan wá gbófin kalẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ sí ọ̀takọlọ́n ẹjáwọn yóò free ìyẹn láàfí ma ma la gbogbo bí a bá ti ń sòfin ilé ìgbìmọ̀ asòfin abẹ́lé ni àbí tàbújá gbogbo òfin tí ọba ti fà lá pé kí lẹ́sìn wí gbogbo ẹni ọba lọ́wọ́ sí ọrọ̀jọ́ lọ́dọ̀ ọlọ́run bí ọ́ pé ẹ̀hẹ́n of the people ni wọ́n bá débẹ̀ <laughs> èmi fẹ́ ọ̀fẹ́ kọ̀kọ́ torína àwọn gbogbo ẹni tí ó bá wà ń bẹ́ tí ó fẹ́ bá yẹ́wò mà látájí sí nafsun annafsin ṣe àjẹ́ in repeat ẹ̀ ọlọ́run pé a mọ́ sètò ayé wa lọ́nà tó tọ́rọ̀ wá lọ́run òun lásọ lánàá àwọn àdájọ́ kan bẹ kí ní ọmọ determine rẹ̀ custom usage ìlú kọ̀ọ̀kan ṣẹ̀rí àfáyè gbá bẹ́ẹ̀ tí ń se ní nàìjíríà kí wọ́n ń se ní ilẹ̀ lárúbá bẹ́ẹ̀ kí wọ́n ń se ní àmá àwọn kankan ń bẹ tọ́lọ̀ ní àtìlẹ̀ lárúbá àti ìlú èbó àtìlẹ̀ nàìjíríà bẹ́mi ti fẹ́ kẹ́ gbáyé nì ẹgbọ̀rọ̀ fọwọ́ kan yùn ah, kò sáàfà kan tí ó wí ní sí pé èése tẹ́yìn kún traffic light yìí ní pupa tẹ́kún kò kan green tẹ́kùn kan yẹ́lò sẹ́mọ̀ pé púpọ̀ ọ̀dá ní kò sáàfà kan tí ó wí ihun ẹ̀bá sì ní dúdú lẹ̀yìn ó kún ogbó tí ń gbé àti gbọ́ yíbẹ̀ náà dúdú dúónù ipò yíhun ọ̀gbọ̀dọ̀ sáré jù báyìí lọ́wọ́ bá wa mọ́tò ọlọ́run kò ní wá láà pé ẹ̀sẹ̀sẹ̀ máa wá ná sú tó ní ìbòlọ́lọ́n ti ní kéyàn mọ́ sáré jù báyìí lọ islam ò lé tó bá hùn àmọ́ ọlọ́run tó fún wa ní gbogbo torí pé bàbá wò mélòó ni tọ́lọ̀ ní a mẹ́sẹ̀ compared to ní tó ní a sẹ̀ tó gbà wá láyé ká se lọ́pọ̀ jù bọ́ bá rántí gbogbo rẹ̀ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ kí lọ́lọ́run wífà bá bàbá ńlá wa àti ìyá ńlá wa ẹ máa jẹ gbogbo rẹ̀ wà látàkọ̀rọ̀ bú àdì igi kan nínú ọgbà ńláńlá ẹ má dẹ̀bi igi kan bọ́rọ̀ ìntọ́lọ̀ ní ọ̀dá àti ìntọ́ yọ̀nda pé ẹ máa jẹ mú láti rí oúnjẹ gbogbo in every case ìntọ́lọ̀ ní a máa débẹ̀ kéré sí ìntọ́ yọ̀nda fún wàká débẹ̀ àṣejù ní ìkọjá àlà ní fọ́mà nẹ́bẹ̀ adama káwà bágbà láyè yìí débi pé èyí tọ́ ti ẹ̀ ní a máa débẹ̀ ǹgan tí ọba ti fàyè tọ́lọ́run lẹ́ pé a fi àwọn ìlúmi se ń bẹ àwọn náà ń se ètò olú àmọ́kọ́dà yóò ti wà ní òfin tí wọ́n pé tọ́ gbogbo òfin tọ́ bá ti forí lu <laughs> kílọ́lọ́run wí kílà nẹ́bí wí òfin ó gbélẹ̀ ní gbogbo ẹni ó lè wó se ẹlọ́wọ́nú tí wọ́n ń pè ní àwá ń constitution but kìí ṣe constitution saudi saudi ò ní constitution saudi ní tí wọ́n ń ní the basic law of governance and nizomul asasi lilhukun the first article ń bẹ̀nu ìpe alkùránù wà súnà àwọn ni wọ́n máa dájọ́ lórí gbogbo òfin a máa sòfin o àmọ́jọ́ tẹ́nìkan bá lè prúfù pé òfin yìí takọ àyà báyìí àbọ́takọ hadithi báyìí automatically òfin will become null and void kò wúlò mánu èyí táwọ̀ wí ni pé ìtọba tako constitution táhùn constitution ẹgbọ́n ma nẹ́bí adama bí ti wá náà ní gbogbo ẹn tí ọ bá wà ń bẹ́ ọdún mẹ́rin ọdún mẹ́jọ tó fi gbádùn rẹ̀ má dáràn tí ó kó bá kìí rẹ̀ o at least jẹ́ wọn ó rí ìwọ̀ pé a sì rí ẹ̀rẹ́ ra wọn kọ̀ọ̀kan náà nú wọn kọ́dà lábújá irú àwọn former governors and fara àwọn ìgbà ọ̀rọ̀ bá ti di pé a ah, ẹ́fẹ́lẹ́ ikó bá ṣẹ̀rí ògbélé àwọn ó dìde pé wọ́n bó sì yẹ kọmọ musulmi ó rínú àmọ́ mọ musulmi tó bá ti bá débi pé àyà ṣe gbogbo ẹgbogbo nǹkan lẹ́mọ̀ fẹ̀sìn dá sí ni <laughs> gbogbo nǹkan lẹ́mọ̀ mẹ́sìn wọ̀ ní torí tí ń jáde lẹ́nu àwọn ti wa lọ́pọ̀lọpọ̀ gbanú ẹ̀dẹ́ o ẹ̀dẹ́ o <laughs> ẹ̀ẹ́tún fẹ́sìn ìbò ilé iná àwọ ọ̀rẹ́ sì yọkó ń gbèsè ayé wa tẹ́lẹ̀ that's the truth musulmi ọ̀gbọ́dọ̀ rí kíní ọ̀gbọ́dọ̀ rẹ̀ sì yọkó ń gbèsè ayé rẹ̀ torí náà wà ìdè bìtálà ibrahim rọ́bàhú bìkalimatin fa'atammahunna olùwàwà ni anábì ibrahim gbogbo ń tàà fi àtàmà hùnà àtàmàhúnnà ọ̀páṣì gbogbo ẹ̀ lẹ́yìn tán nẹ́bí ibrahim wá pàṣì ń kọ́ọ́lá inní jà ìlú kalẹ̀ náà sí àṣíbìyàn bá pàṣì káàrì wọ́ọ̀dù ẹ̀kọ́ láìfi bàbá sì náwò fún yẹn tó yege káwà pé àà gbàǹkà báyìí olúwàlá nẹ́bí ibrahim àṣẹ̀dánwò fún fàátàmà húnnà ó pé gbogbo nígbà wọn láwá pé àà ìníjà ìlú kalẹ̀ náà sí ìmáàmà báyìí mọ̀ sọ́dọ̀gá lẹ́yìngbà tó ṣe gíní lẹ́yìngbà tó pass kò burú but fíkìrì mẹ́ ta mú bí i ni pé àṣíkẹ́yìn ó tó jẹ ìmọ́mù níta ń pè ní ìmọ́mù nínú kùránì àti súnnà nǹkan méjì ni o ìmọ́mọ́tù ọgbọ́mọ́ àwòkóbọ́rọ̀ wà ìmọ́mọ́tù sọ̀gọ̀rọ̀ ìmọ́mù ńlá àti ìmọ́mù kéèkéé ìmáàmù nínú sẹ̀ríà kọ́dọ̀ lè túnmọ̀ olórí orílẹ̀-èdè ìmáàmàtún ọ̀gbùnmà ìmáàmàtù ṣúgbọ́rọ̀ onímáàmù ọ̀run ní masalasi gbogbo mọ́mù tí yàn bá wá jẹ kí wọ́n sọ fún ọ pé ah, a ẹ̀dàkùn aláwọn bèèrè tàbíyìn kí wọ́n wá ká gidi bolẹ̀ kí lọ fẹ́ fi gbígbó lọ fẹ́ gbé wọ̀ kọ́lọ̀wọ́n ó tó pé ìnẹ́já ìlú kalẹ̀ náà sí ìmáàmá ibrahim rọ̀bù bí ẹ̀jẹ̀ mọ́ kankan wà tán bá rí pé ó tọ́ bẹ́ẹ̀ gbá ẹ̀dàkùn ẹ̀yìn tẹ́ ń wá kìíní ìtarí pẹ́ tọ́ sí ẹ̀tọ́ méjì mẹ́ta á se àmá wọn tí ó se tẹ́sì náà ká bá bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí kọ̀ gbọ́dọ̀ jáwọn tí a ma ń kọmi ah, ah, tí àgbí kan tọ́ ọmọ wà pẹ̀ àwọn tí wọ́n ti máa se lè kó kọ́dà wọ́n ti invite mi náà rí wọ́n ti invite àwọn dr asarau dr sharafu rí tẹ́mi wọ́n pàdé gẹ́gẹ́ láwá sí àyẹ̀ pé ẹbá tẹ́sì àwọn ìmọ́mù yìí <laughs> wàlá o ìmọ́mù náà sì gbọ́dọ̀ bínú bó ló se bínú olúwa níwà ìdíbí ibrahim torí ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ lónìí kìrìdẹ́ńtì àdéyàn bí jẹ ìmọ́mù ní pé bàbá rẹ̀ lọ́jẹ́ síbẹ̀ lọ́lọ́ntò pàlá ikò tó bẹ́ ànábì gbé criteria kalẹ̀ ya umu náà so akọ̀rọ̀ ohun lè kìtà àbìlà bí wọ́n bá se dédé bí okùn kàbáì àwọ̀ wádìí gbogbo torí náà lọ́nà méjèèjì ẹni tí wọ́n bá ní ẹ̀dàkùn àwà àwọn àfá kẹ́mì owó fi balẹ̀ wọ́n ó sèdán àmọ́gbọ́dọ̀ jáwọn àfá ìsìpẹ́yìn kọmití kan lẹ́wà jókó ìkọjá àlànà lọ́dọ̀ tí náà àbí ṣe èyàn lè lọ kọmọ́ kàwé ní wa tẹ́sì professor yìí sí wọ́n dẹ̀wò <laughs> pẹ̀ lọ pé àfáà kí ní wá bá tẹ́sì àwọn professor ìbọ́yá wọn ma jí wọ́n wíbọ́ àwọn ọmọ ẹ̀ ní dẹ̀wò yóò sì wá jẹ́ pé nìkan pé chairman committee òun ní ọwà jòkó pé imam kí ni is wrong kọ̀dá kọ̀dá àmáwọn ìmọ́mù náà ìmájára náà wá gbéra ń gbogbo ẹ̀mí lẹ́mọ̀ sí dánwò fún wọ́n sì olúwaláàdán ànàbí ìgbọ̀ pàásì láwá ní ẹni jà ìlú kàlìdínà sí ìmáàmà inṣá Allah ta'ala ka continue bi lola hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in